له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí rabbil alamin ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba alhamdulillah jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà alhamdulillah náà lọ́ba tí ó tún wọ́n nínú àánú ẹ̀ tó tún dá wa sí tó ṣẹ́wà kò sáyé A ní àfihàn àwọn tí wọ́n ti lọ síwájú wa àwa kàn fi ń dúpẹ́ pé ó sì ṣẹ́wà kò ní mọ́tòrí kan dídá kan làbí túbọ̀ bí. mélòó mélòó lójú tó ti rọ̀ ilé tílẹ̀ fi famú. mọ́tòrí. kò ṣe kàtàn láwọn èèyàn ilé tílẹ̀ yìí ti gbé mi. àkàmú àkàmú mọ́tòrí. àbáwá rẹ̀ bá ní ilẹ̀ ń jẹ́ èèyàn ah, èèyàn tó ti jẹ́ ti pọ̀ gan-an. àkàmú mọ́tòrí. ẹ̀yin náà rántí flashback ẹ̀ ń wo fèsì mọ́mí yàbí. kàmú àkàmú mọ́tòrí. ẹ̀wọ̀n ti dáde náà bí ẹwù tàn tẹ́ mọ̀ ń gbà yẹn pé ah ẹwù tẹ́ tó ní bọ́dì yẹn pé báwo ló ṣe máa rí ẹ̀nà rẹ̀ ni tó fíìmù yẹn tí ó tẹ̀ tó wá lára tẹ́lẹ̀ pé ó nà wà ti wọnú ilẹ̀ lọ àkàìmọye òjò ló rọ̀ tilẹ̀ ti fi mú ọ àkàìmọye èèyàn ló ti kú eléyìí tá a ti gbé wọn gbin ọ ọ̀pọ̀pọ̀ tá a fẹ́ jà wá tá a gbin àwọn kan bọ̀ wá gbin àwa náà الوجود فيها الحمد لله ọ̀tọ̀ ọdún dùn mọ́ dáadé yàn kú ní ẹwà ń dùn wá rẹ̀ ní kó rẹ̀yàn táì àwọn bọ́mọ̀ wá rẹ̀yìn tí ẹ náà wa nahnu mawjudu fiha alhamdu lillahi jẹ́ ọ̀lọ́wọ́sà àbára bí ìṣe wá gọ̀ tó ìhó fi kú yọ ni ṣe kú wá wà lẹ́ni tó máa fi ń yọ̀yàn àtẹ̀jẹ́ ní àjò kan tí wò ní lọ ìrìnàjò tó yẹ pé gbogbo wa ló papọ̀ àwọn kọ́kọ̀ bọ́wọ́ jí mi. ọjọ́ bá bọ́. ọkùnlò náà sí dákìlù. náà sí dákìlù. ó mà o. almautu bá bọ́. ni kú. Àlùmọ́ọ́tù bá bọ́. Ẹ́ntíránsì kan ni ọlọ́run bá fi kú ṣe. Akúrò náà sì dáàṣínú. Gbogbo ẹ̀dẹ́yàn pátáláyé ló máa gbàbẹ̀ kọjá. Yálẹ̀ ìtàṣì àríyá bá jálẹ̀bà bí máa dáàrò. Èyí tó kọ̀ wá ń dùn mí fún ẹni pé tó bá ti fi lè rí dáadáa gbéṣe láyé tó bá ti kúrò nínú ilé táyé inú ilé ìyà ló tó ń lọ lọ́mọ́ ṣe ti máa jẹ́ bẹ́ẹ̀ o. Ṣé orí tọ́lá ń bá ní kó orí dáadáa ṣe kó sí sí lọ́wọ́n bí kó kínú gbà yóò ṣe síláàmù ṣe yẹ. wà á rí pé ibi tó wà yé àṣeyàn tí èèyàn jìyà bí tí òrùn yẹn orúkọ òun gbádùn ni. àlìjánà ló máa padà wá jẹ́ bùdé sí ẹni. lórí délé ìlànà wà ní kan sọ́ọ̀rì tàfà náà rò. tó bá fi lè ṣeun tọ́lọ́ fi yọ́nú sí ẹ láyé yìí à tó kírun tó gbọ́lọ́n lọ́kàn tó dẹ̀ ń ṣe tó pa gbòfin mọ́ tó máa dọwọ́rú tó máa ṣe ṣe pé ṣe. tó ṣe tó ní bínú sí ẹ. ṣùgbọ́n tó bá kọ̀ tó ṣe tó ń wẹ̀ iná ni ọlọ́máṣe máa tẹ náà. kò sáyè méjì sí ẹ̀fẹ́ dé sí níjọ́ gbọ́dọ̀ kí á mọ̀ ju ìsára kó dé sínú náà bá lìjẹ́ náà lọ máa ma hàlá ní. kò pé mẹ́ta. máa dínà ṣègérò máa. ẹ̀dá ò níbì kan tó máa jẹ́ permanent tàìsí ẹ̀ lọ́rùn. ọ̀hún zoro nínú fúnṣe kà máa dá àǹtàtà kẹta rò. ẹnu kọjá lè jẹ́ náà àbí kọjá náà ìwọ ni wàá wá fọ́ ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àbí tó fẹ́. nínú fúnṣe kà máa dá àǹtàtà kẹta rò. jábìjọ́ ni wọ́n fẹ́ ní àbí náà ìwọ ni kò choose. Kama kama tari. Ee mélòó la fẹ́ ka àwọn kan ti síwájú wa lọ. Ọ̀rọ̀ tá à ń sọ gbogbo tá à ń ṣàlàyé ojú tí wọ́n ti ń rí ní sàárè tó jí dáadáa ti rí dáadáa. Ojú fi hálẹ̀ àmùdó bí ńlá. Ẹni tó náà dẹ̀ ń ṣe ìdàkejì náà ojú tẹ̀ náà ti ń rí. Ẹni tó náà dalẹ̀ rú láyé tó sin tọ́lọ̀ ń dá tó ń ṣe bó ṣe wọn lórí ilẹ̀ ayé ojú ẹ̀ ti ń rí ní sàárè báyìí. Wọlé dìyàn wọ́n náà ṣáà mọ̀ pé lé dìyàn ti kú. ojú ẹ̀ ti ń rí lọ́hùn. ó dẹ̀ mọ́ ọ̀dọ́ ọjọ́ àná tó ń fara sí náà dáadáa ó ti ń fílẹ̀ jẹ́ mẹ́tì ẹ̀mí tó wà ó bàbá tí náà tó dáwà tó wà láyé àwọn náà ti ń fèsì ẹ̀ lọ́hùn tí náà ti ń fèsì ẹ̀ gbogbo ẹni tó ṣe dáadáa apàdé tó bá ti ń gbé sínú sáré báyìí ojú ẹ̀ ara rẹ tún ara rẹ ṣe ó ti tẹ́sìn ẹ̀ o má fi ṣeré o má fàwẹ̀ ó fẹ́ bí panú gbàpọ̀ kan lọ́lọ́wọ́n ọba rẹ o ṣe tó fẹ́ ní kọ̀rọ̀ àti ní gbangba jìnà sí tó fẹ́ ní kọ̀rọ̀ jìnà sí ní gbangba ilé náà láfi ń wọlé lè ní àbí ọlọ́run fún ìgbọ̀wé ètò halali fún wọn lè ní à ń tẹ̀síwájú níta bàdánilẹ́kọ̀ọ́ wáyé ìdí à ń ṣàlàyé nípa pàtàkì ìjọsìn àwa mẹ́nu bà á ta fi ń jẹ́ kámọ̀ ìpé ń ta wá ṣe láyé níjọsìn ọlọ́run ò wa síbi nítorí nǹkan mí bí kì í ṣe torí ìjọsìn àǹfààní la pé mo tún rí pósẹ́kùn lẹ̀ òní mo tún fi ń ráyè pé èmi àti ẹ afẹ́ ralẹ̀ afẹ́ kọ́lé afẹ́ ra mọ́tò afẹ́ ṣe lè afẹ́ ṣe tọ̀hún ṣùgbọ́n lórí nǹkan àtúrí ẹ̀wà ń bí tó jẹ́ pamara assignment wa ìyẹn là ń pè wá padà síbi irú ẹ̀ ká máa padà wá dọ́jà tán gbàgbé ilé ká máa padà wá dájò tán gbàgbé bí a ti ṣẹ̀ wá ká má torí pa afẹ́ lẹ́ẹ̀dẹ́ ká wá ba ẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀ ó náà ní tá à ń sọ fúnra wa lọ́wọ́lọ́wọ́ yìí báwọn àgbàlagbà ṣe máa ń wí ah, ọ̀rọ̀ nípa ń ta wá ṣe ta wà yìí wọ́n náà nípa wá bí ni ọ́ àwa a ti ṣàlàyé fún wa nípa ìgbàpọ̀ lọ́hùn ọkàn ṣoṣo ni ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ni gbogbo foundation ń ta wá ṣe ń bí àwa ṣàlàyé fún wa tó tún tẹ̀lé tí ń ṣe kíkí ń tọ́lọ́ tọlọ mba ti kẹni tí a bá ti mójútó èèyàn ṣoríire nìyẹn tí a bá ṣe inú rẹ̀ pọ́nṣánpọ́nṣán èèyàn wọ́ nìyẹn o èèyàn rògbò nìyẹn èèyàn dáràn èèyàn rúgbì oyin o tó má ṣe inú yẹn ṣe ṣe kan náà zaka ṣàlàyé àwẹ̀ náà fún wa tá ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ká bí àwẹ̀ náà ṣe pàtàkì tó pé kì í ṣe pa o torí pé lára tẹ́lẹ̀ mi máa ń sọ á ibi tẹ́ fi ń para

àfi bí panú lásán o àfi tẹ̀láṣẹ ọlọ́run ọba ni a ní kápá ká bọ́ sí kọ̀rọ̀ ká jẹun àfi ń fi rìnlẹ̀ pé àmọ̀pọ́lọ́run bá ń rí wa ni nínú àsìkò tí mọ́nìyàn máa ń lágbára sí òun náà nínú Ramadan ibi tí wọ́n náà bá wà tó bá fẹ́ jẹun tó fẹ́ mu wọ́n máa rí pé àwọn èèyàn rí mi ṣá bàtí ọlọ́run rí mi ìjọsìn tó sún ni mọ́ ọlọ́run jù òun náà ni ààwẹ̀ náà jẹ́ ọ̀kan lára rẹ̀ bákan náà ọ̀rọ̀ zaka yíyọ ajẹ́kámọ̀ pé látọwọ́ olówó láti máa gbà fún mẹ̀kúnnù kì í ṣe látọwọ́ ẹni tí ò ní láti máa wá gbà fún ẹni tó ní agbàlọ́wọ́ mẹ́rin lè bá lẹ jòǹtòrò ìsìláàmù wa ọ̀kọ́ wa nírò ìṣe síbẹ̀ ẹni tó bá ní ló máa fún ẹni tí ò ní á dẹ̀ máa sọ fún ẹni tó ní bá ṣe ń ṣe ní wàásì pé iná ẹ̀ mú ẹ ná nínú tẹ ní ẹ̀fẹ́ ẹni tí ò ní nígbà tá ẹ̀ náà lọ sáwọn mọ̀sájì tẹ̀ lọ́n tẹ́ ń gbọ́kọ̀ bọ̀gìnì lóríṣiríṣi lọ́bẹ̀ táwọn kọ́dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n pọ́n láṣọ tí à ń jẹ wọ́n tọ́ọ̀rọ̀ owó lé san tọ́ọ̀rọ̀ owó lé yọ ọmọ san tọ́ọ̀rọ̀ oúnjẹ gidi san tẹ́ ẹ̀ wá ń parọ́ ọkọ̀ ẹlẹ́mọ̀ sọ pé bẹ́ẹ̀ mi ṣe wà ní òlè lọ́kọ̀ kan fọ́dún kan ẹ̀ẹ́n oríṣiríṣi kò lè lọ́kọ̀ kan fọ́dún kan kò lè lọ mọ́tò kan fọ́dún kan ló ń sọ yẹn kì í ṣe bàtà ló ń sọ ló ń pè lọ́kọ̀ mọ́tò ó náà ò lè lẹ́yọ̀ kan fọ́dún kan tó bá ti fi lè ló báyìí tó bá ti fẹ́ pọ́dún báyìí ó máa dìpọ́sẹ̀ àbí kò nǹkan lọ páàkì ẹ̀dànù á tún míì ẹ wá náà àǹfààní tẹ ní ẹ̀yọ zàká kí ni fàárí gan-an kí ló jọ lójú nínú tẹ ní tẹ wá lè jọ tọ́lọ́ nínú ẹ̀ eléyìí náà ní tá a fi bára wa sọ̀rọ̀ kẹ́yìn tàbí jẹ́ ká mọ̀ pàtàkì zàká yíyọ lónìí ìtafẹ́ tí ń mú pẹ̀lú ẹ̀ náà ni orígun ẹlẹ́karùn-ún òun náà ni iṣẹ́ hajj ní ṣíṣe iṣẹ́ hajj ní ṣíṣe zaka ẹni tó bá lówó lọ́wọ́ ni hajj ṣíṣe ẹni tó bá lówó lọ́wọ́ ni hajj ṣíṣe yìí ẹ̀yin wá lówó lọ́wọ́ ọlọ́nkẹ́yìn ìlú òyìnbó lẹ́ ń pààrà ẹ̀tẹ̀ plan pẹ́fẹ́ lọ ṣiṣẹ́ hajj rárá kí ló fi ń lọ́kàn balẹ̀ kí ló fà á kí ló bòyìn lójú hajj ọlọ́run ọba láàyè láti lọ tẹ̀lé àṣẹ ọlọ́run Ẹnà bí sódà rárá wa lọ́ṣẹ̀jọ́ sí ní o. Ìdí bá wà náà líbi ọ̀hìn màmá kí a náà lè bèèrè ti aláàtúṣìrí kí bí ṣe Wàtọ̀ ìhìrì bèèrè ti yà lè pọ̀ ìfì ìnàwà ìmì ìnàwà rọ́kẹ́ وإذ بوأنا لإبراهيم مكان البيت Ọlọ́run bá lóun fi àyè kalẹ̀ fánúwà Ibrahim. Aláàtúnṣírí kí bí i ṣe yá. Láti sin Ọlọ́run bá kó má tún sin kan mí mọ́ lẹ́yìn Ọlọ́run. Ọ̀tọ̀ ìhìrì bẹ́ ìdí àlè kọ́ ìfì iná wẹ̀lẹ̀ wà Tọ́pẹ́ anábà Muhammadu sallallahu alaihi wasallam. Anábà Muhammadu kọ́ ló bẹ̀rẹ̀ Kaaba o, nǹkan ló kọ́ o, ilé ń lọ ní Saudi yẹn. gbogbo ẹ̀ntọ́ lọ ń fún lọ, àbáwọn tíjọba rán lọ, àbáwọn tọ́lọ́ ni tó pé kì í ṣe anábà ló bẹ̀rẹ̀ rẹ̀. tó ti pẹ́ ni ti pọ̀ anábíwá Ibrahim náà ọlọ́run ṣàlàyé fún wa ọlọ́run jẹ́ àmọ̀ ìfún àti Ismail ọmọ rẹ̀ wọ́n jọ kọ́ àwọn náà tún jọ ṣiṣẹ́ ń bẹ̀ وإذ يرفع لولزك وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وإسماعيل الله أنا نبع إبراهيم أنا نبع إسماعيل أنا مجيجي أنا توريس ديوتي كعبة يرفع لولزك أنا أتشيشين بيه ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم. إبراهيم يقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم. وارزقهم من الثمرات لعلهم يشكرون ibi táwa ń lọ lọ́dọọdún tí gbogbo mùsùlùmí ayé ń lọ́dọọdún tó ń yẹn ààyè kan tó jẹ́ pé ààyè àṣẹ ààyè yìí Ibrahim ọ̀rọ̀ tó sọ̀rí alẹ́sọ́lọ́sọ̀sọ̀ ọ̀rọ̀ tó sọ̀rí ńgbà tó dí àyè náà ó ní ọlọ́run ọba ní o ní ẹ́sìkáǹtù mi ń dòrò ìyá dé wọ́n ní èmi àti àwọn ẹbí mi àwa ń gbé inú àyè tá a dé sí yìí ìwà adínigérì bí zọrọ̀ ẹ̀nà ẹ̀yìn dábàá ìdí kálímù ní ààyè ilé ìwọ ọlọ́run ọba ọ̀bàná lè ọlọ́run dídé ta dé síbí àtèmi àtàwọn ẹbí mi ọlọ́run awá sìn ọlọ́run bí nìyàn bá mi fi jọ́sìn yọ̀rọ̀ àwọn ẹbí mi lọ́rùn fèrè mi lọ́rùn kí ní jọ́sìn náà o o ibi tá a wá wà yìí tá a ti fẹ́ máa sin rẹ ọlọ́run ọba yìí. faj'al af'idatan minan nasi tahwi ilayhim. ṣé àwọn gómọ sọ fún yín ní pé gbogbo ànábì ọlọ́run ni wọ́n kírun ọ̀rọ̀ ọ̀run là Ibrahim tó sọ yìí o. ẹ mọ̀ sọ fún àjò ní akáyà tí mo fi ṣàlẹ́ fún apá ànábì wa ayé sánà kírun. ọ̀nàbí Ibrahim náà tó sọ yìí o ìrún kẹ̀ ni ó ṣe ní kírun kí ló wá fẹ́ ṣe tó bá kírun ọlọ́run tó mọ̀ọ́mọ̀ fi sí pé irun ni. o kì í mú sọ gbogbo ayé lọ́la ń pa láti pé ká kírun àbí kó kírun kó yá gbọ́. ìdàtà mi náà ṣe tàháwì lẹ́yìn. alábì ibrahim wa ní ń bẹ̀ ẹ́ bá mi jẹ́ kí àwọn èèyàn èrò rẹpẹtẹ èrò rẹpẹtẹ káàkiri àgbáńlá ayé jẹ́ kó máa wá ṣèjọsìn bí. Tẹ̀bá mi pèsè jẹ́ ẹmú ọ̀rọ̀rùn fún ọtọ́wà ti wá bí ló fọ́ Saudi kíyà jẹ́. Tíyà bá fi lè jẹ́, ah! ajá pé wọ́n fúnra ara rẹ̀ ó yẹ ẹran ọ̀yà lọ́tọ̀ ní. ìkẹ́kọ̀ọ́ jù. ní àmìnà wà ní zokò àhálàwò mìnà sámàrọ̀ tí màá ní àmàna mi ní mò ń Yọ́rọ̀ débẹ̀rẹ̀ ọmọ tó ń ṣe. Màní àmànà mi ní billahi wal yawmil akhir. Wọ́n sọ pé wòròwòrò wo lọ ṣe ń wéṣì owó lọ sí ṣáàjì. Ọlá wọn kò lẹ́nu jẹ. Ọ̀fà máa ti ń hù kọ́lílà. فما تقربوا إلى عذاب النار وبئس المصير أيا ميتر إلينا القرآن وراءهم رب اجعل هذا بلدا آمنا على إبراهيم دي بي سياي يتاتينا يزحاج Allah ní mi ṣe yìí bá mi ní ìlú sọ fún alágbàáyé lónìí, níbo ni wà tó yẹn? tàbáyọwọ́ àwọn àsáwọ̀ àwọn alágbàkò tí wọ́n fẹ́ gbógun wọ gbogbo olú káàkiri tọ́lọ̀ ọmọ ò ní jẹ́ wọ́n rí ṣe bẹ́ẹ̀ ìlú wo ló ní fọ̀kànbalẹ̀ tó ilẹ̀ lárúbáwá pàápàá jùlọ láwọn bí tọ́lọ̀ bá fi ilé rẹ̀ sí Makka àti ilé rẹ̀ ìtòfi sí Madina ìsìnmọ́sílẹ̀ Nabawi gbogbo agbègbè yẹn agbègbè ìfàyàbalẹ̀ ni wọ́n gbogbo àgbáńlá ayé pátákò sílùú kan láyé tí wọ́n ti débẹ̀ gbogbo ìlú pátáláyé ni wọ́n ti dí àyè yẹn ni wọ́n dẹ̀ ti dé dark spot ibi tá a ti ń ṣiṣẹ́ hajj yẹn ní ìdè kàábà ni ni wọ́n ti dé àyè yẹn gbogbo ìlú ayé pátá ni wọ́n ti dé ìdè kàábà gbogbo ìlú láyé lóníkàlùkù dín náà yẹn tí wọ́n ń lọ láti lu àwọn tó ń lọ lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún àwọn kan lọ àwọn kan ti lọ rí àwọn kan ti kú àwọn kan ṣì ń lọ àwọn kan tó ṣì máa lọ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà sọ́fọ́ almarwa gbogbo ayé ló ti tẹ̀ ní gbogbo ìlú ayé ló ti lẹ́ni aṣojú tó ti débẹ̀ rí bẹ́ẹ̀ náà ni ní àrọ̀fá gbogbo aṣojú àwọn èèyàn káàkiri àgbáńlá iná ti débẹ̀ ẹ dárúkọ bo náà láyé tí gbogbo àgbáríjọpọ̀ ayé ti tẹ̀bẹ̀ rí kó tún sí àtọ̀ síbi tá à ń sọ yìí ẹ sọ ẹja gbọ́ ẹ wá wèrò lọ́dọọdún ìpalẹ̀mọ́tọ́ ní iná ti ti wà ń lẹ̀ ẹ wá wo kọ́ra kí sàwọ́dé máa ní nǹkan mí tó ń pa wọlé fún wọn kọjá pé èèyàn wọlé jáde wọlé jáde wọlé jáde owó tó tó ná tó tó lò ní ìyẹn náà tó ẹ̀yìn náà rí pé tó bá ń ṣe náà wọ́n àdúgbò yín ọlọ́kadà sí ìtẹ́ ẹwọ bá ṣe ń jẹ́wó. wàlíláhi alánàásì ṣíjú ẹlùmíní a ẹdúrú owó ìkín wá lákó tó ìkín ládà sí inú owó pílẹ̀nì yé pàrípà gbèsè rí ó ọlọ́májà jẹ gbèsè gbèsè kíni ọlọ́má finá jórú kí a owó tẹ́ẹ̀fẹ́ yọ yẹn mú bínú rẹ̀ wá pẹ̀lú iná mẹ́rin ẹ̀lú máa ẹni wọ́ọ̀tì náà ti hajj lọ emi pápá bẹ́ẹ̀ lọ ilé ìmọ́dẹ̀ gbọ ọmọkọ̀dẹ̀ pé èyí náà ọmọ ìbá ń ṣe kíní lórí fóònù ọ̀kan máa ń sẹ́ndì wọn káàkiri yẹn yíò dẹ̀ pé ń ṣe jóná o àwọn ìlọ ṣe ẹ̀rọ ọmọ tó ń ṣe ọ̀ràn ọ̀ràn yẹn tó sọ pé àwọn tó ń lọ sí hajj ọlọ bòrìṣà kan bẹ̀ ni ọlọ pakájà ń bẹ̀ ni ọlọ fowó jóná ni ọwọ́ pléènì ọlọ ń gbogbo tọmọ yẹn ń sọ yẹn ẹ bá o kọlọ tètè tó bá ẹ́ ń di ayé ẹ̀ pẹ̀lú ẹ̀ ah, orógo ó kẹ́ran orugi oyin o ẹ bá kí ẹ discourage ẹ bá kó discourage yín o. ọjọ́ bí ìwé ìwọ̀ta rọ̀dí ọlọ́run á ní ọ̀nàwó kọ́ làṣẹ ní ìtò ọ̀sùn ìyàpò. àbúrò ìlera ọlọ́run gbọ́ sáà náà fi sọ fáwọn oúnjẹ kan rọ́jò ọlọ́run. mani hajj. wọ́n dẹ̀ ní kẹ́ni tó bá lè láǹfààní àti lọ ṣiṣẹ́ hajj. wàlámi yarú fòfin wàlámi yá fún sún. a kò hùwà bàjẹ́ kò ṣe ṣìnà ọlọ́run kò kò Wọ́dà fowó halálì lọ. Rọ̀jà mi dùnú bí gàyà mi wà ládá ti bò mọ́gò. Ọ̀dà rẹ̀ mi ní irúfẹ́ yàn bẹ́ẹ̀, á jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ọjọ́ tí a bí ọmọ tuntun, eléyìí tó jáde tó dé sáyé tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn. Òṣìṣẹ́ báyìí nìsín, tó bá kó wàhálà nínú. Ìmọ̀tá kó wàhálà ọmọ ni ìdá àjájú tàbí mọ́lín. Ah, Àjẹ́jìtà àbímálì ni àsìlò dáná sán. Àfáàní tó bá fi lè lọ wa lórílẹ̀-èdè jẹ, ó kó wa mì ó wá fi ṣàwọn èèyàn kan wá kó wọn lọ sí hajj ó káwọn lọ sí ọmọrọ Hmm. ṣé bá ṣe ń ṣe nìyẹn ó ti rò pé tó ń bá ti lọ sáàyè yẹn ó ti parí ó fẹ́ pàwọn ẹ̀lẹ́kún kó wá lọ fi léyìn ṣèjọsìn. pààyàn ó wá fowó ẹ̀ hajj. Àṣìlòhó A kì rárá Ó ṣe owó wá fẹ́ fún òyìn òfin títà. Owó o. Àbí owó wa owó wa owó wa tọ́ni kò fi ọ̀nà, ọ́ni kò fi ṣe iná, owó òlú, owó látòkè lọ́hùn àbí ní state level náà ni owó wa ló wà lọ́wọ́ ẹ̀nà ọmọ ni ó dẹ̀ ń ṣe fáàrí ó dẹ̀ ń ṣe wíwà tó ẹ polówó ni ẹ́ fáàrí wo ló ń ṣe tá àmọ́ bó ṣe tó kó tó gba kò òṣèlú yìí àmọ́ tó wọ́ọ̀tù kó tó dé kó òṣèlú yẹn ọwá kóyàwó ẹ̀ ká ọmọ ẹ̀ wá kó wọn sọ́nà ẹ̀ wá lọ sí hajj. owó tèmi àtàwọn ọmọ tèmi àtàwọn ìyàwó tèmi náà àti sars àlùwásí àti àbúsọ̀fíà owó tí gbogbo àjọ ní owó àjọ ní gbogbo aráàlú ará kọ́mẹ́ntì ti máa ní. Owó tí bọ́sẹ̀ náà nínú ẹ̀ tí Ṣọlá ní nínú ẹ̀. Àṣìlò dáná sọ. Owó tí Mẹ́sàjọ́ náà ní nínú ẹ̀, owó tí gbogbo àjọ ni wọ́n wá lọ fi ṣe hajj àbí. Fàmà hajjá jíta wọ́n ní asọ́nilẹ́nu ní ẹ, asọ́nilẹ́nu ní ẹ. Fàmà hajjá jíta. Ó tí ì ṣe hajj o. Wàlákin hajjá ti lè tó rẹ̀ rò lọ sí Saudi ni o. Fàmà hajjá jíta wàlákin hajjá ti lè ẹ̀yìn. Àkàwé ẹ̀ dàbí bàálù tán fi káwọn alálàájì ni ní ládàá o ìlà kò lò tán ìjìnbà tẹ̀. jẹ́ ń ṣàlàyé fún ẹ kó bá a mọ̀ lónìí kó má lọ rò pé mo ti mọ bí màá ṣe bírẹ̀ bọ̀ lọ ọlọ́run kọjá tí màá bírẹ̀ bẹ̀. aláwọ̀ ní gbàjọ sí kálọ́rì yẹn. ìlà kò lò sí i. ẹni bá tí wá rí àwọn tí wọ́n wà lókè tí wọ́n lágbára tán ní kìmí tọba tí àwọn ìyá wọn bá kọ̀ ẹ̀bí bàbá wọn kú àwọn tó kówó mìí àwa lọ àwa máa wá màálù tí ké rẹ̀ ti ṣẹ́ tí gbogbo ọrùn rẹ̀ ti kì àwa lọ ra màálù ó lè ní màálù yẹn seven point five million naira ló mọ̀ra ẹ̀ màálù ẹ̀yẹ kan àwa gbé lọ lẹ́fí máa rí pé táwọn ọlọ́lá àwọn alágbára míì láyé tó bá ń ṣènáwó ẹ̀kàn bá dédé rí àwọn màálù tẹ́ ẹ̀ rí rí àwọn màálù oríṣiríṣi ẹ̀rí àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀ mọ̀ ẹ máa lọ rí bẹ́ẹ̀ àwọn olè kan ni wọ́n ń sábà rà fún wọn owó èmi àti ẹni láyé kí balùmọ̀gùn ilá tó lọ fọ́njíbàtí. ẹlẹ́sìn àgbẹ́ta inú bá ti jẹ́ ojú máa tì irú àwọn ilé náà ní ìsìn irú àwọn tí wọ́n ṣe rú yẹn ọ̀tọ́ bá ti pọ́n lọ́wọ́ fẹ́ bà wọ́n àwọn náà ti sáré pé ẹ̀ẹ́sà in fact kí ni project oníkàṣe contract mo gbà ń gbà ẹ̀ta ṣe ẹ́ ẹmọ̀ àwọn mistake kan wáyé tí ẹ pé àwọn contractor mi wọ́n fọkàn bá kan ẹ kí ló ló ṣẹlẹ̀ kí ló ló ṣẹlẹ̀ wọ́n fẹ́ gbé mi nì fọkàn balẹ̀ má sá lọ jẹ́ gbé àmàyànjú ẹ̀ Allahu torí pé ó náà ti gba màálù ń gbòkú ìyá rẹ̀. àwọn èèyàn wá rò pé ẹ̀ náà wọ́n ń ṣe yahoo wọ́n ń gbé ọkọ̀ kówó jẹ wọ́n ń hùwà bàjẹ́ ọwọ́ àròkèrò owó yẹn táwọn bá fi ṣe hajj ọlọ́run máa gba hajj yẹn ọlọ́run nígbà láyé kíba lọ́wọ́ ọlọ́run nígbà ìjọsìn tí wàá ṣe tọ́lọ́run máa gbà lọ́wọ́ ẹni tó mọ́. máa kò ṣe gbogbo ẹni tó

ma kullu man hajja. ọ̀tọ̀ ní mi táwọn náà gba hajj lọ o. bẹ̀ẹ̀sà lọ́ọ̀kì má fi jọ mi tó yẹ kó ti hajj ló ń fò sí fi lọ tete, ń elede ẹlẹ́dẹ̀ àádùn lẹ́nu ẹ̀jẹ̀ je adìyẹ lọ ó tún ṣe ń ṣẹ̀wé ó ń ṣèwé odò ó tún náà wọ́n gbá oríṣiríṣi nínú. má kò lò mọ́ ní hajjá bẹ́yìn tàlọ́ọ̀kì má burú rò. má kò lò mọ́ ní hajjá bẹ́yìn tàlọ́ọ̀kì má burú rò. ṣé gbogbo tó lọ ṣiṣẹ́ ọlọ́run tó tó rò pé ṣe ọlọ́run ló ń lọ ṣe lọ́lọ́ lọ́wọ́ ẹ̀ Islam wa kò akọmọdé ti rọ Islam wa kò akọmọdé ti rádaràda Islam wa akọmọdé ti rádaràda lọ ṣiṣẹ́ hajj má gbẹ̀tàn má ṣèrànù jẹ́ kó wẹ̀rẹ̀ mọ́. sallallahu alaihi wa tó ara bẹ sọ. al-umratu ila al-umrati. sallallahu alaihi wa sallam. kafatul lima bainahuma. والحج المبرور ليس له جزاء إلا الجنة أنا بن عمر قسم ركجي àtìṣáàjì kan tẹ́ bá ṣe ìwọ́n rọ́kàn sí kejì tí a bá ṣe láǹfààní àti ṣe ọlọ́run máa fi ń pa ẹ̀ṣẹ̀ tó wà láàárín méjèèjì rẹ̀. ala ní tí a ya ṣe hajj tí ó mọ́ pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kúrò kuro ni bàjẹ́ kúrò níbi hajj bẹ́ẹ̀. lẹ́yìn sọ́lá òjà sáàánì ìlà àlìjánná. alábìnrin kò hajj o hajj wo ni wọ́n wá ṣe báwo ni wọ́n ṣe ṣèjọ́sìn ti tiẹ́ sí ṣàlàyé káyé se ṣé ni àbí hajj náà ràn lọ se, ìwọ náà mọ bó sisi ṣe ìta ń pè ní ìjọsìrí nínú Islam gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láyé ìjọsìrí lọ́dọ̀ mùsùlùmí ìjọsìn tó wà nílẹ̀ níta ṣe rí o pàdé ṣe ṣe ń bẹ̀ transparency wà ń bẹ̀ o a ní yàrá kan tá à ń wọ̀ ń bẹ̀ o mo máa ń sọ mò ń kò sáyé wo Islam kò sí tán a máa ń pè sí Allahu akbar Islam ẹ̀sìn ni. àìrídì lè mú àìmí ni mo islam tá mùsùlùmí ń ṣe ẹjá mójútó sórí ìwọ tó ti islam jẹ́ Sheikh Abdulaziz já sáré pé ẹnìyàn kó máa bọ̀ sórí ṣe hajj ṣíṣe tọ́lọ̀ ń bá ní o anábìjá mọ̀ pé alhajjul mabrur laysa lahu jazaa illa janna anábìní tó bá ti ń kírun tó ń gbààwẹ̀ tó ń ṣe islam tó tún wá lọ́pọ̀ tí ń tàbí ṣe hajj ṣe tó ṣe tó mọ́ tí kì í ṣe hajj rádaràdá tá a sọ táwọn kan ṣe káàkiri nìsín o alábìnrin kò sẹ́sàn kan tó fẹ́ gbàjà àlìjọ́nà lọ automatic ticket lọ́sùn náà gbàlìjọ́nà ni ibi náà láti máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògo ọlọ́run assalamu alaikum warahmatullah وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin Commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí títí olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dọ̀kítọ̀rọ̀ ní 080 Facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.